ẹ káàsán mà ẹsẹ̀jọ́ mẹ́ta mà láti inú ẹgbẹ́ PPY Progressive People for Ìgbàwọ̀ Drug Association so wọ́n ní ká ṣe ìrànlọ́wọ́ ráńpẹ́ kan fún àwọn arúgbó so àwọn ni a fẹ́ ṣe wọ́n ní láti inú ẹgbẹ́ PPY láti inú ẹgbẹ́ PPY so wọ́n ní pé ká gbé oúnjẹ kékeré ìfún wọn bàbá Thank you. kínní tó ti lọ báyìí wọ́n wá wọ́n àníṣe kí wọ́n fi kóòdù ní ìsìnkú ní irú àwọn oògùn olè ń lò ní ìfòsá ní ó lọ sókè bẹ́ẹ̀ o ó lọ sókè bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ kí n máa ń ṣe kí n ṣúgà ó lọ sókè bẹ́ẹ̀ o irú àwọn oògùn olè ń lò. Irú èwo ń Ẹ jókòó. ṣé ọwọ́ ògùn tó ń kọ náà nìyí ìwọ náà tún kọ lẹ́yìn ilé. Àbíṣà ògùn tó ń kọ fún mi lónìí nígbà tí mo hmm. gbọ́dọ̀ hmm, ṣiṣẹ́. oògùn tí wọ́n kọ fún yín tẹ̀ ń ẹ há de lè mọ̀ kò tó nǹkan kan kò tó nǹkan kan pẹ̀lú nǹkan tó ń ṣe yìí ṣé orí òkè ń fọ yín ṣá. oògùn ẹ̀jẹ̀ wo náà lẹ̀ ń lò? náà kò ń ṣe bíi búntò gan kò yẹ kí ẹ lo bíi búntò ó yẹ kó ní oògùn tán pọ̀ fún mi. owó màá bá yín kọ àwọn oògùn kan láti pé kí ẹ rà kí ẹ máa lò mọ́ eléyìí ẹ máa lò nìkan láàárọ̀ ìkan lálẹ́ kí ẹ ti gbọ́ ẹ máa lò lóyún ẹ máa lò lóyún nìkan lójúmọ́ ẹ ti gbọ́ ẹ ní ẹ̀rọ sókè gan

ṣètì eyín bá mm. so ẹ lo méjì níbi ẹ lo èyí lálẹ́ bọ̀ ẹ̀kan lójúmọ́ náà ló máa lò ilé nìkan láàárọ̀ ìkan lálẹ́ ẹ máa lò pẹ̀lú ṣùgbọ́n tẹ́ bá tún rí àwọn nǹkan bíi ewúro gbókẹ̀mú kí ni aloe vera yẹn náà dá tẹ́ bá kàn ẹ sì dá kí ni gọ́ọ̀mù rẹ̀ ẹ dá ìrọ́pù ẹ dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ fífi wà mo dúpẹ́ lọ́wọ́ pípín wa yìí tí wọ́n tí wọ́n ní ara wa náà ní wọ́n ṣe àbáwọn kí wọn ìmọ̀ ṣàṣeyọrí oògùn ẹ kán jọ kán ní ẹ̀rọ láti bára rẹ̀ ojú kò ṣàgbára láti rẹ̀. ẹ ṣáwọn oògùn yìí ló ti yé ọjà ọjà máa tí n bá dé máa sọ fún àwọn ọ̀gá wa ìrànlọ́wọ́ tó bá tún kù láti ṣe hmm. èmi oògùn yìí kéré fún àwọn oògùn tó yẹ kẹ́ máa lò ó kéré pọ̀ pẹ̀lú tí rìsọ́ọ̀tì tó ń ṣe yín tó ń rí so àwọn oògùn tó yẹ kẹ́ máa lò náà ti má ti dé ọ̀dọ̀ àwọn ọ̀gá wọn àwọn aláṣẹ màá ṣàlàyé fún wọn ìrànlọ́wọ́ tí wọ́n bá tún ní láti ṣe lórí lórí ẹ̀ wọ́n lè pè bóyá náà máa bá yín sọ̀rọ̀ wọ́n dẹ̀ lè pè ká tún wá láti wá gbọ́ àwọn nǹkan tí. ọlọ́run